ṣeun àbílẹ̀ ọmọ rẹ̀ ní ṣe lẹ́nu. gọ́mnà gọ́mnà mo kí gbogbo ìjókòó yìí àwọn sílẹ̀tì through you um, ní orúkọ sinetọ Olúlọpẹ́ Ọdẹ́bíyì di ọmọlúàbí of Ogun West. mo fẹ́ pé wọ́n ní kẹ́ ẹ wá fún lẹ́jọ́ yìí ẹ̀fà àtẹ̀fámẹ́tì yìí ẹ wá ẹ jẹ́ ṣú ọmọlúàbí mo dúpẹ́ lórúkọ wọn mo dúpẹ́ lọ́wọ́ center for management development tí wọ́n collaborate pẹ̀lú senator wa mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ company tí ó kó kiri ìjọ eh, tí wọ́n kó kiri ìjọ orí pépà náà pọ̀ ọmọlúwàbí because àwọn kan wá fún wọn ní ehm, ehm, wọ́n fún wọn business wọ́n ṣe wọ́n àti wọ́n gbé owó sápò ara wọn náà àwọn ilé ìfowópamọ́ àbí ṣe a ti ń lọ sí oríṣi ìbáraẹni àwọn kan ṣe a ní ìyàtọ̀ díẹ̀ ló lè ní dáadáa sinetọ dẹbi yìí nígbà tí wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ ṣe program yìí wọ́n fi ṣe tara wọn nìkan wọ́n rò pé ogun west àwa tàbígbò sapọ ọmọlúwàbí pọ̀ tó ṣojú wa wọ́n fún ọ̀nàrẹ́bù ọjà wọ́n fún ọ ní twenty five slots nínú slots ṣe kọ́kọ́ lọ́wọ́ wọ́n fún ọ̀nàrẹ́bù pln wọ́n fún àwọn ìjẹ pásítọ̀ kó káwọn ẹ̀wọ̀n wá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn leaders kọ̀ọ̀kan fún àyẹ̀wò àdìdúpẹ́ pé gbogbo àwọn tí wọ́n nominate wọ́n ṣe dáadáa. gbogbo ohun tí ó kù kẹ́ ẹgbà àwọn kan ti dé lórí ìmí ìbọ̀lọ̀ náà ní sìn kíláàsì mẹ́ta péré ló kù fi yé wọn pé kíláàsì yìí kíláàsì yẹn kíláàsì yẹn lẹ́nìí lágbọ̀rọ̀ náà kíláàsì captain pẹ̀lú Mr Solomon wọ́n máa handle ẹ̀ láti dé ẹ má lọ gbẹ̀lẹ́ máa gbà wọ́n dẹ̀ máa fún yóò tì wá lẹ́yìn.